Yoruba Vocabulary Supplement, Unit 11. Ishana, Ishana, Onje, Onje, tíkìtì tíkìtì nǹkan nǹkan kà kà wọ̀ wọ̀ omi omi ibùsùn ibùsùn owó owó. Exercise 1, columns 1 and 2. Kí lo fẹ́? Kí lo fẹ́? owó mo fowó omi mo fomi oúnjẹ mo fóúnjẹ tíkìtì mo fẹ́ tíkìtì ibùsùn. mo fẹ́ bùsùn ìṣáná